àyíká tó fetí sílẹ̀ fún ìyálẹ́ta náà tó mú wá fún wa lónìí kí ló mú kí bàbá àtọmọ kú sínú kànga lọ́jọ́ kan náà. ọmọ mẹ́ẹ̀ẹ́dógún ni ìyàwó mẹ́ta bí fún bàbá agbẹ́kànga tó sì fi wọ́n sílẹ̀ láì dágbére títí ayé ni ọjọ́ kẹsàn-án oṣù kẹjọ ọdún twenty twenty two yìí yóò máa jẹ́ ọjọ́ mánigbàgbé fún ìdílé malam balam mudi torí bí ènìyàn méjì nínú ẹbí rẹ̀ méjì ṣe kú sínú kànga lọ́jọ́ kan náà. iṣẹ́ agbẹ́kànga ni malam balam àti ọmọ rẹ̀ sanusi ṣe lágbègbè mudi nílùú kano gẹ́gẹ́ bí nǹkan tí ìyàwó rẹ̀ ádámà bálám sọ ọkùnrin ọ̀hún ti gbẹ́kànga jẹun ó ti lé ní ọdún márùndínlógójì báyìí kí ìṣẹ̀lẹ̀ láabi náà tún ṣẹlẹ̀ ádámù ní láàárọ̀ ọjọ́ náà ají láàárọ̀ ọ̀sẹ̀ ọ̀hún gbogbo tó yẹ ká ṣe ó jẹ oúnjẹ ó jẹ oúnjẹ àárọ̀ ó sì sọ fún mi pé òun ní iṣẹ́ kan nílẹ̀ aláàjì òun sì ti ṣetán láti lọ èmi àti ìyálé mi gbàdúrà fún kó tó lọ àmọ́ mi ò mọ̀ pé ìgbà kẹ́yìn tí mo máa rí nìyí àìrí afẹ́fẹ́ ní sínú ìsàlẹ̀ kànga ló ṣekú pa bàbá àti ọmọ rẹ̀ òṣìṣẹ́ panápaná ló sọ bẹ́ẹ̀ ẹ̀wẹ̀ iléeṣẹ́ panápaná ní Kánò sọ fún BBC Yorùbá pé nǹkan bíi aago mọ́kànlá àbọ̀ àárọ̀ ni àwọn gbọ́ pé àwọn ènìyàn kan há sínú kànga àwọn òṣìṣẹ́ àwọn sì lọ síbẹ̀ láti dólà àwọn ènìyàn náà agbẹnusọ iléeṣẹ́ náà saminu yusuf ní lẹ́yìn ìṣẹ̀lẹ̀ díẹ̀ tí àwọn dé ibẹ̀ àwọn bá ènìyàn méjì nínú kànga náà bó tilẹ̀ jẹ́ pé wọ́n kó wọ́n kó àwọn ènìyàn náà jáde àmọ́ àwọn méjèèjì ti dákẹ́. ìṣẹ̀lẹ̀ ọ̀hún sọ pé àìrí ẹ̀mí mí sínú ní ìsàlẹ̀ kànga náà ló mú ẹ̀mí wọn lọ ìyàwó olóògbé ọ̀hún àmọ́ tí kì í ṣe òun ló bí ọmọ tó kú pẹ̀lú olóògbé ṣàlàyé pé ọmọ mẹ́ẹ̀ẹ́dógún ni Balaam fi sílẹ̀ sáyé lọ. ó ní lápapọ̀ ọmọ mẹ́ẹ̀ẹ́dógún ló ní èyí tí ìyálé mi àti ìyàwó rẹ̀ tó ti dolóògbé bí fún ṣáájú pẹ̀lú ọmọ mẹ́rin tí mo bí fún un bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé alhaji salam kawusami tó ní ilé tí balaam àti ọmọ rẹ̀ kú sí yìí sọ fún bbc pé ìbànújẹ́ ńlá ni ìṣẹ̀lẹ̀ náà jẹ́ fún òun kawusami ṣàlàyé pé ọmọ olóògbé náà ló kọ́kọ́ wọ inú kànga náà kí bàbá rẹ̀ tó tẹ̀lé e ó ní ohun tó ṣẹlẹ̀ ni pé ọmọ ló kọ́kọ́ wọ inú kànga ọ̀hún kí bàbá rẹ̀ tó tẹ̀lé lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ohun tí a ṣàkíyèsí ni pé ó ṣòro fún àwọn méjèèjì ó ṣòro fún àwọn méjèèjì láti mí nínú kànga náà ni a ṣe ké sí iléeṣẹ́ panápaná ó tó nǹkan bíi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kí àwọn panápaná tó dé àmọ́ ó ṣe ni láàánú pé wọ́n ti dákẹ́ lásìkò tí àwọn panápaná yóò fi yọ wọ́n nínú kànga ọ̀hún alhaji salem ní ilé olóògbé náà ni òun ń wà láti bá wọn kẹ́dùn lásìkò tó jábọ̀ ìṣẹ̀lẹ̀ náà fún bbc. Jambos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 o nine zero seven zero nine seven eight three six two olóyèdárìn sàká lolóròyìn yín ire o